على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba tààlà ọba lẹ́kì ọlá adúpẹ́ fún ọlọ́run a sì yìn lérí àwọn ìdẹ̀ra rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ tí ó lérí wa nígbà kọ̀ọ̀kan àwọn ò ní gbòó bẹ́ẹ̀ sì ni a ò níyẹ̀ lẹ́ni tí ó máa fi yìn ohun ọpẹ́ fún ọlọ́run ọba Allahu Ta'ala lórí àwọn oore àtìdẹ́ra rẹ̀ tí ó ṣe fún wa tí ò ló ń kà yìí mo wá jẹ́rìí pé kò sí ẹni tíjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba aṣọ tí ó lẹ́gbẹ́ tí ó lọ́gbà ó sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni ìkẹ́ àti ọlọ́run kó máa bá a pẹ̀lú àwọn aráalé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kíkẹ́ náà má dáwọ́ dúró lórí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá yìí. tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé akíra wa ní kíkí ti Islam pé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlọ ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán rẹ̀ ti ń jẹ́ àlùbáríkà kó máa bá gbogbo wa gbé pẹ̀lú òkú ọlọ́run a máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń pè ní tafsirul Qur'an èyí tí a ti ń bá bọ̀ aya tí a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni aya kejì lé ní ọgọ́rin tí a mọ̀ sí eighty two pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀bẹ náà ni a ti bẹ̀rẹ̀ Suratul Maida sura five from aya eighty two sura ẹlẹ́ẹ̀karùn-ún aya kejìlélọ́gọ́rin bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إن نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى رسول ترى أعينه تفيد من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فكتبنا مع شاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asáàdì ọlọ́run Allahu Ta'ala ọba olukapa ọba alágbára asáàdì ọlọ́run ọba náà lọdọ lọ́dọ̀ àṣẹyìntàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run má jẹ́ kó ráàyè láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allahu ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ àlàáhírọ̀. àyà mm, tí wọ́n kà fún wa yìí Suratul Maida àyà kejìléní ọgọ́rin àti ìkẹtàlélọ́gọ́rin àti ìkẹrìnlélọ́gọ́rin ọlọ́run bá lékè ọlá fẹ́ kí á gbọ́ àwọn nǹkan kan yé ń òun náà ni kí ni ṣe sí àwọn Yahudi àti àwọn Nasara fi áàdì rọ́sùlù nígbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa hatta liyawm kódà tó fi dóni ọlọ́run fẹ́ kí agbọ́rọ̀ wọn yé káfetílẹ̀ dáadáa ẹ̀rù gbọ́rọ̀ wọn náà ni a ti ń bá bọ̀ ọlọ́run ní látàjìdáná àṣàdáná sí àdáwátà lilladina amanu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo látàjídàna àṣàdànàsì àdáwàtán ẹ rí i pé àṣàdànàsì àdáwàtán àwọn tí yóò burú jù tí ó le koko jù ní ọ̀tá lílẹ̀ dínà àmọ́nù fún àwọn onígbàgbọ́ òdodo àwọn tí ó kórìíra àwọn onígbàgbọ́ òdodo jù àwọn tí ó le koko mọ́ àwọn mòmìnì jù làtàjìdánà li yahuda wà lẹ́ni na aṣèrọ̀kú ẹ̀rí pé àwọn ń tẹ́rì ni àwọn yahudi wà lẹ́ni na aṣèrọ̀kú àtàwọn ọ̀ṣẹ́bọ àwọn ni ọ̀tá àwọn ò lágbára jù fún àwọn mùmíní kí ló fa eléyìí in tó fa eléyìí ni wípé àwọn yahudi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbà wípé àwọn làwọn lọ́lá jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá tó sì fi dòní náà wọ́n gbà báwọn làwọn dáa jù. ṣùgbọ́n dáwàtò lè islamiyya dáwàtò lè alamiyya ni ìpè islam ìpè gbogbo àgbáyé ni kìí ṣe dáwàtò kọ̀bílà laisat bí dáwàtì kọ̀bílà ti. Kobila, ìpè Islam kìí ṣe ìpè ìran kan kìí ṣe ìpè ẹ̀yà kan kìí ṣe ìpè orílẹ̀-èdè kan dáwàtún alamiya dáwà gbogbo àgbáńlá ayé ìpè gbogbo ẹ̀dá pátápátá èèyàn bẹ̀ alùjẹ̀nú bẹ̀ ọkùnrin bẹ̀ obìnrin bẹ̀ ọmọ eke bẹ Agba bẹ Dudu bẹ funfun bẹ pupa bẹ Giga bẹ Kukuru bẹ ẹni tí yóò lòye dáadáa ẹni tí yóò yé dáadáa ẹni tó nímọ̀ ẹni tí gbogbo èdè yòówù téèyàn ò bá rí kó máa ibi yòówù kéèyàn ó rí kó wà ma bá máa bẹ ní ahéreko abó ń bẹ ní abúlé àbíletò ló ń gbé ó bá àmọ́ gbé ìlú kéréje ó bá àmọ́ gbé ìlú ńláńlá tí wọ́n pè ní mudinu ìpè Islam dáwàtún alamiya ni ìpè tó kárí ayé ni tí ò dá ẹnìkan sí tí ò yọ ẹnìkan lẹ̀ ṣùgbọ́n dáwàtún yehud ìpè àwọn yehudi ìpè ara wọn nìkan ni wọ́n ń sọ pé àwọn nìkan làwọn dáa jù àwọn làwọn lọ́lá jù àwọn ni ẹni tí ọlọ́run ọba tí ó ṣe àdáyẹnrí wọn àwọn ni ẹni tọ́lọ́run ọba yàn ṣùgbọ́n ìpè Islam ni pé gbogbo ẹ̀dá pátá tó bá ti túbá náà ni ó rí ojú rẹ ọlọ́run gbogbo ẹ̀dá tó bá túbá ni ó rí rìdíwánù lọ ni ó rí ìyọ́nú ọlọ́run láyé yóò sì rí níjọ́ gbé ní alikiyama ìpè tí islam yìí ó wá tako ìpè wọn ó sì la gbogbo ẹ̀dá lójú kò jẹ́ ká mú wọn sìn kò jẹ́ ká kó wọn lẹ́rú ọ̀nà kínní nìyẹn ọ̀nà kejì àwọn yahudi yuriduna dawlatan mustaqilla wọ́n ń fẹ́ ìlú kan orílẹ̀-èdè kan tí ó máa jẹ́ ti yahudi tá a dá lọ́tọ̀ tá a sọ pé àwọn tí ń bẹ ń bẹ òun làwọn Yẹhudi tí ò ní síran mi bẹ́ẹ̀ ṣùgbọ́n dáwà Islam kò pèpè sí pé kí ìran kan tàbí ẹ̀yà kan kó dórílẹ̀-èdè ni olófà tó fi jẹ́ pé nígbà yá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àrílárúbáwá ń bẹ àwọn Abubakar àwọn Umar àwọn Usman bunu Affan ara àwọn alárúbáwá mọ́kà ń bẹ ari ti mọ̀dínà ń bẹ àwọn alárúbáwá mọ̀dínà wọn ń bẹ ń bẹ àwọn gọ̀tọ̀fán àwọn ti bahrain àwọn bíi abu musa al-ashari àti gbogbo wọn tí ń jẹ́ lárúbáwá oníranran gbogbo wọn ni ń bẹ ń bẹ àtúwárí àwọn tí ń jẹ́ yẹ̀húdí bíi abdullahi ibn salam ara wọn tí wọ́n jẹ́ bíi káàbù al-akhbar ara wọn tí wọ́n jẹ́ nasara àwọn gẹ́gẹ́ bíi adiyu bun hatim ara wọn èèyàn bíi tamimi dari àtúwárí àwọn tí wọ́n èé ṣe lárúbáwá tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń gbé ìlú Madina tí wọ́n sì nípò nínú wọn ni Salman al òun ará Persia lòun laysa bi arabi kì í ṣe lárúbáwá òun náà bẹ nílùú Madina tí ń bá wọn mùsùlùmí ṣe islam tí ó sì sí ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò mọ̀ yàtọ̀ pé ìran rẹ̀ ó yàtọ̀ sí lárúbáwá a tún rí nínú àwọn aláwọ̀ dúdú tí wọ́n ń bẹ mọ́kà tí wọ́n sì tún nípò nínú wọn ni Bilal bin Rabah ọmọ aláwọ̀ dúdú ni kódà wọ́n mú lẹ́rú lọ́ọ̀bẹ ni ọmọ Abaṣa ni láfíríkà ń bí ó dúdú kódà wọn ni ẹni àkọ́kọ́ tí ànábì yàn wípé kó máa pèrún fóun ó ní pèrún kódà nígbà tí kódà nínú wọn a rí èèyàn bíi Bilal aláwọ̀ dúdú ni ti ń pèrún kódà a rí nínú àwọn lárúbáwá tànàbí sọ yìí pé ìnáka rọ́jùlò fi ìka jahiliya innaka rajulun fika jahiliya àìwá ìgbà tí ojú sì dúdú ó sì kù lọ́wọ́ rẹ̀ ó kù lára ẹ̀ látara ìpè ẹlẹ́yàmẹ̀yà ẹ rántí nígbàtí ànábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó dé lu Madina ó bá àwọn ìran méjì kan tí wọ́n jẹ́ ansori àwọn ìran Aus àti ìran Khazraj tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa bára wọn jà tẹ́lẹ̀ kó tó wá di pé Islam sọ wọ́n dọ̀kan alafa bayina kulubi imulọ Ọlọ́run ọba wa so ọkàn wọn papọ̀ ẹ rántí pé àwọn Yahudi wọ́n tún fẹ́ dá ìbásọ̀tàn àti kórìíra sílẹ̀ láàrin wọn pẹ̀lú ríran wọn létí irú ìgbésí ayé tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ ṣáájú kí Islam ó tó dé tí wọ́n tún padà yọ síra wọn kọ́lọ́n tó sọ wípé wá kúrú ni'mata Allahi alaykum id kuntum àdá fa'alafa bayna qulubikum. fa'asbaqu bi ni'matihi ikhwana. وكنت على شفا حفرة من النار فأنقذكم منها ọlọ́run ọba ní ẹ rántí ìdẹ̀ra ọlọ́run ọba léyìn lórí ikuntum àdá nígbà tó ṣe pé ọ̀tá nìyí tẹ́lẹ̀ tẹ̀ ìríra yín lójú ìlú kan náà si ń gbé fàálàfà báyìí iná kòló obì ọlọ́run ló wá so ọkàn yín pọ̀ bìlì bìlì pẹ̀lú ìgbàgbọ́ kí ni ìgbàgbọ́ náà bí wàbí risalati muhammadin sallallahu alayhi wa sallam nígbàgbọ́ nù jẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run níbi rùbùbíyà rẹ̀ olùyíyà rẹ̀ àtàsímà wà sífàt àti ìnígbàgbọ́ sí ìjẹ́ òjíṣẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ wá dọ̀kan kò sí jà láàrin yín mọ́ kò sí kò síta ìfẹ́ wọn á dé sàárín yín ìhùwàna pẹ̀lú dẹ̀ra ọlọ́run asbatum ìhùwàna ẹ wá dọ́mọ ìyá ẹ wá ríra yín lọ́tọ̀ mọ́ ẹ̀jà mọ́ ẹ̀gbára yín wàkúntùm aláṣàfà hófòrọ́tì mí nànà àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ etí bèbè náà lẹ́wà nígbà tẹ́ẹ̀ tí ì ṣe Islam. tẹ bá gbà náà iná lẹ́wọ̀ fa ankọ́dàkùn ọlọ́run ló wá là olóko yín yọ ọlọ́run kò yín yọ kúrò nínú iná kò jẹ́ ẹ̀wọ̀ náà eléyìí ò dùn wọ́n fẹ́ kó jẹ́ wípé gbogbo ayé ò ní nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n máa forí wọn gbára wọn ṣùgbọ́n dáwà Islam dáwà tó gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé àwọn mùṣírikùn àwọn ọ̀ṣẹ́bọ́n tí wọ́n àwọn ó kórìíra Islam nítorí israf israf ń fili muharramat àwọn jẹ́ ẹni tó ṣe wípé aláṣejù ni wọ́n tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tọ́lọ́hún ṣe léèwọ̀ tọ́lọ́hún sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wọ̀ ni àwọn nǹkan táwọn ṣe lẹ́tọ̀ọ́ nìyẹn níbi àwọn ìjẹkújẹ níbi àwọn ẹran tí ó dáa níbi ìta ẹ̀jẹ̀ ara ẹni sílẹ̀ lọ́nà àìtọ́ níbi ìmọ̀ jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ̀ ń kásì máa fi èèyàn rúbọ níbi káti ẹ̀ mọ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ rárá níbi ìmọ̀ jẹ gàba lórí àwọn èèyàn níbi ìmọ̀ fìyàjà àwọn èèyàn lọ́nà àìtọ́ níbi ìmọ̀ jayé fanlétè tutọ́ níbi ìmọ̀ rìnrìn táǹkùtáǹkù lérílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba àwọn mùlúùkù àwọn ọba tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ ọba kèfèrí ẹ rí i pé ọba ajẹnipa ni wọ́n gbogbo wa la gbọ́ ìtàn fìràhùn ajẹnipa ni. ẹ̀yin náà rí ọba èyí tí ànábì Ibrahim aleyhisalatu wasalam tó bá pàdé ẹ rí i pé gbogbo obìnrin gbogbo ẹni tó bá mọ́bìnrin rẹ̀ lọ tó wọ̀lú wọn yóò fipá báwọn obìnrin nílò ó ní ànábì wa Ibrahim fi sọ fún ìyàwó ẹ̀ níjọ́ náà pé bọ́ba bá ti béèrè pé ta ni ọ kò pé ọmọ ìyá lèmi rẹ nínú ẹ̀sìn kó sọ pé ọmọ ìyá rẹ ni mí nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Anabi Ibrahim àwọn Yahudi nìyẹn wọ́n ní Anabi Ibrahim ó nígbà tó rí i pé ilẹ̀ rọ́ ó ní kí ìyàwó rẹ̀ sọ pé ọmọ ìyá òun ni pé ẹ̀gbọ́n òun ni Ibrahim pé ó náà nìyẹn ó sì ní káwọn máa sòdodo ìwọ náà purọ́ ànábì ló wá ṣàlàyé ẹ̀ pé irọ́ kọ́ innamal mu'minuna ikhwa aya kùránì ló wí bẹ́ẹ̀ innamal mu'minuna ikhwa gbogbo onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni wá yàní ikhwatu fi dín ọmọ ìyá ẹ̀sìn ni tó gbà lérò pẹ̀lú tó ní owó yẹn nu tààrí wa nítorí náà kò látara bẹ́ẹ̀ ẹ̀yin náà rọ́bà yẹn ntí ń ṣe ẹ̀yin náà gbọ́ fẹ́ràn mùrúùdù tóun lóun fẹ́ bá ọlọ́run ọba jà ti ń ta ọfà sókè pé òun ó bá ọlọ́run ọba jà àwa náà rí tó gbẹ̀yìn ẹ̀ ọba oríṣiríṣi nílẹ̀ Yorùbá. àwọn songhai àwọn tàbá ṣe isri àwọn empire yẹn ni àwọn ìjọba tó ti lọ tí wọ́n pọ̀ tá a lè máa kà nílẹ̀ áfíríkà ń bí láláwọ̀ dúdú bí àwọn ìjọba ashanti àwọn songhai àwọn wọ́n pọ̀ báwọn ṣùgbọ́n ẹ rántí pé nínú ti ìjọba tàwọn Mali nígbà tí Mansa Musa tó ń débẹ̀ ẹ rí i pé ọba mùsùlùmí lòun in tó ń fọ́n ká ní adilu ó ṣe hajj ó sì kó góòlù dání lọ sí hajj ńgbà tí ó darí ó kó àwọn ọmọlé àti àwọn tí wọ́n máa ya ilé ó kó wọn dání ó kó wọn wá sí Timbuktu wọ́n wá kọ́ ilé síbẹ̀ tó jẹ́ tìgbàlódé wọ́n tún wá kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ yunifásitì wọ́n tún kọ́ ọ bẹ́ẹ̀ ó tún wá kọ́ àwọn àfáà tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Ntọmụ àwọn ìmáàmù Suyuti àbí ìmáàmù Sayuti in wọn wá láti ilẹ̀ Misra nìyẹn tí wọ́n fi wá ń kọ́ àwọn èèyàn kan lẹ́kọ̀ọ́ ní Mali tí wọ́n fi dé Kano àwọn alimagili àtàwọn afáàmì bẹ́ẹ̀ ẹ rí i pé Mansa Musa ń tiẹ̀ ọba ni ṣùgbọ́n òun ò lo gírímọ́káyì kò jẹ gàba lórí àwọn èèyàn àti gbogbo àwọn ìran tó káàkiri káàkiri lágbàlá yìí tabaníkà mọ̀ ká. Baba ní ká lọ lẹ̀ India mo ti sọ̀tà àwọn èèyàn sẹ́yìn àti ilẹ̀ Persia bí wọ́n ṣe ń jẹ gàba lórí àwọn èèyàn àti irú ọlá tí wọ́n ń lò àníwòlẹ̀ mọ́ ṣàlàyé èèyàn lónìí. ìṣesí àwọn ẹlẹ́bọ nìyẹn nígbà tí Islam wá dé tó pèpè sí masawaj tí Islam pèpè sí pé bákan náà ni gbogbo wa níwájú Ọlọ́run tálákà olòṣì ọlọ́rọ̀ ọlọ́lá bọ̀rọ̀kìnní ọba àti ẹmẹsẹ̀ ìjòyè gbogbo wa bákan náà lárí níwájú ọlọ́run ibi tí islam ti lu eléyìí ní mọ́sálásí tó ṣe é pé bó o bá ṣe dé mọ́sálásí sí náà ló ṣe wà ní sáfù wájú sí ẹni tó sì jókòó tí ò lè mọ̀ torí tí wọ́n bá jókòó ó ṣeé ṣe kẹlòmí òde yóò tún jókòó tí ọ ó wà lè jẹ ẹni tí wọ́n kà sí ìran ẹrú ni ó wà jókòó tí ọ ìwọ sì pera rẹ lọ́mọ ọba ó lè gun nírun ká ẹgbẹ́ àwọn oníṣòwòtí wọn lò jalẹ́bò ó ní jalẹ́bò yóò dúró bẹ́ẹ̀ náà ni bó o sì dọ́gbọ́n títí tó fi wà láàrin ẹnìkan tọ́lọ̀ ń bá mú ọ ẹni tó dúró tí a sì sọ lórí ìrun àpò ńbẹ ẹni tó rò pé ìran rẹ̀ kìí ṣe ìran èèyàn gidi òun á wá bọ́ sáàyè rẹ̀ lẹ́bàá tó jọ tòun eléyìí àwọn ọ̀ṣẹ́bọ ò fẹ́ òní ọlọ́run fi ní wọ́n wà á kórìíra mùsùlùmí pé látàjì dáná aṣàdánà sí àdáwàtán. àṣàdánà aṣàdánà sí àdáwàtán lílàbínà àmànù lílàbínà àmànù lìyàwùdà wàlàbínà. aṣèrànkù ẹ̀yin náà rí tó ṣẹlẹ̀ lóru kódà téèdùnní náà ni àwọn ọ̀ṣẹ́bọ oníwọ̀n gbà téèdùnní òun náà ni àwọn ọ̀ṣẹ́bọ wọn ò gbà wọn ò fẹ́ dáwọ́látò ìsìlámíyà nítorí pé wọn ò fẹ́ ìpè islam tí ń pèpè sódodo tẹ̀síwájú. wọ́lá tẹ̀lé ìdáná kúrọ̀dá máa jáde lílàdínà àmàlù àlàdínà kọlù ìnànà sọ̀rọ̀. ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون أرني ولتجدن أقربهم مودة للذين آمنوا والذين قالوا إنا نصارى ọlọ́run ní ẹ̀tún wá rí àkùrọ́bà ọ̀hún mawaddatan lilladina amanu àwọn tí wọ́n súnmọ́ jù tí wọ́n súnmọ́ àwọn onígbàgbọ́ òdodo jù màwádà tá a nífẹ̀ẹ́ ó ní alẹ́dínà kọlu àwọn tí wọ́n sọ pé iná náà sọ́rọ́ àwọn tí wọ́n pera wọn nínà sára ọlọ́run ní àwọn yẹn láàrí pé wọ́n súnmọ́ onígbàgbọ́ òdodo jù nínú ìfẹ́ tẹ̀síwájú. dálíkà bí ànáhùn bí ànàmí òun bí sí i. ọlọ́run èyí ò ní rí bẹ́ẹ̀ kí ló fà á tẹ́ rí bẹ́ẹ̀ bí ànàmí òun kì í sí kẹsìn torí pé ń bẹ́nu àwọn kọsáwísà àwọn àlùfáà onímọ̀ ẹ̀sìn tí wọ́n sì jẹ́ aṣáájú ìjọ ni wọ́n ń pè bẹ́ẹ̀. wà rùbán àwọn rùbánà àwọn ni àwọn eléyìí sàfà wọ́n èsè pọ́ ní mímọ̀ ṣùgbọ́n àwọn rùbáàd àwọn tí wọ́n máa jọ́sìn fọ́lọ́hún nígbà náà ń bẹ fún àtàbátúlù. wọn ò ní níyàwó ẹ sì rí pé àwọn páàdì wọ́n sì ní wọn tẹ́ dùn ní wọ́n máa wà nínú àwọn ilé kan tí wọ́n dákọ́ táwọn èèyàn yìí bẹ́ẹ̀. àwọn yẹn wọ́n máa wà ń bẹ̀ àwọn rùbánù ni àwọn rùbánù ni wọn ò ní níyàwó wọn kàn máa sin lọ sáà ni wọn ò níṣẹ́ kan tí wọ́n máa ṣe láàárọ̀ lọ́sàn-án lóru wọn máa sin lọ nínú àwọn ẹ̀nà sọ̀rọ̀ àṣìṣọ́ tó fa ìṣesí yìí náà nígbà tí Isa ọmọ Mariam tó kúrò láyé aṣọ tó bí ìṣesí ṣùgbọ́n kò sí nínú Islam tó rọ́lọ́ ń padà sọ pé kíní yẹn ò bá a mú ọlọ́nirọ̀ bàníyà èyí tó ṣe pé jẹ́ pé nírọ̀ bàníyà kẹ́sọ́ pé àwọn ò ní lóbìn àwọn ọmọ sí lọ́n lọ́sàn-án lóru ń gbogbo ìgbà èyí tí wọ́n fọwọ́ ara wọn gbé kalẹ̀ fún wọn ra wọn ọlọ́run lòun ò rán wọn ń sẹ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn májẹ̀mú ti ń bẹ́ẹ̀ náà ọlọ́run ni wọn ò lè pe wọ́n tún jìyà lé lórí ìlànà bí fi ní láàrọ̀ gbà fìlì islam tó jẹ́ tètè ṣàlàyé lẹ́yìn níbẹ̀ lómi ìṣe gbọ́ ní ìṣe òun náà lóun ó lọ kó sínú kúlúwà tí wọ́n máa pè lálùwà ládùúgbò wa bí pé ẹ́ ìbọ́lọ̀ lóró yìí wọ̀nyí báwọn rọ̀bà ní àwọn tá a ṣàlàyé pé wọ́n máa ń sin lọ́n gbogbo ìgbà ó wà ń bì kan láàyè kan òun náà máa ṣe bẹ́ẹ̀ ànábì ní láàrọ̀ gbà kiri islam kò sí ti ń jẹ́ rọ̀bà níyàánú islam àyà kùránì sì ti fagilé ọlọ́run ní òótọ́ òun ò fẹ́ òun ò wá tẹ̀síwájú. láyà sàkébèrò àwọn wọ̀nyí àwọn rọ̀bà níyàánú ni àwọn eléyìí wọ́n máa ń pè ní monks monks lédè èbó tá a bá wo àwọn ẹ̀sìn bíi buddhism hinduism àwọn náà láwọn náà monks àtàwọn ẹ̀sìn ilẹ̀ china wọ̀nyẹn ẹlòmíì lè má jẹun fódìdí oṣù kan kò ní jẹ nǹkan kan yóò wá gbẹ ku egungun yóò kàn máa jẹnu báyìí kújẹkújẹ ẹlòmíì orí ìjókòó yóò kà yóò sì jókòó ó lè wà ń bẹ̀ fóṣù mẹ́ta ó lè wà ń bẹ̀ fọ́dún kan bẹ́ẹ̀ bá lọ ń di àyóore mọ̀ tí wọ́n bá ń sọ ọdún táwọn èèyàn bá jáde ẹlòmíì ojú rẹ̀ yóò yọ ojú rẹ̀ síta yóò àmọ́ jó lórí ojú ẹ̀yìn ojú yóò jáde sílẹ̀ lẹ́ẹ̀ yóò wá nígbà táwa dúró lórí ẹsẹ̀ báyìí orí ẹyin ojú ni ó dúró sí tí ó máa fi jó àwọn yẹn àtẹ̀sù wọn ti dì kan idán làwọn yẹn o àwọn yẹn ó wà mọ̀ wọ́n pé àwọn ẹni ọlọ́run dé látijọ́ tí wọ́n ti jáde tí wọ́n ti lọ dúró tọ́ ọlọ́run tí wọ́n ṣe lọ́hùn ẹ̀rí àwọn náà ló lè ṣe àwọn nàkṣàbándí àwọn èèyàn tó ń bẹ tí wọ́n bá ń sin lọ́hùn tí wọ́n bá ń yin lọ́hùn tí wọ́n ṣe láìláìláì tí wọ́n bá débì kan wọ́n ti kó idà á lẹ̀ tí wọ́n bá débi kan wọ́n fa idà yọ wọ́n mọ̀ sára wọn nídà pàgà wọ́n mọ̀ gẹ́ra wọn idà wọn ò ní wọlé sí wọn la wọ́n ti dá iná lẹ̀ tí ó máa jò tí wọ́n bá ti débi kan tó bá ti wọ̀ wọ́n lára wọ́n mọ̀ lọ kó sínú náà yẹn wọ́n mọ̀ jáde iná ò ní jó wọn gbogbo àwọn wọ̀nyí gbájú ẹ̀ téṣù lò o kìí ṣojú ọ̀nà Islam kí ni mo pè é gbájú ẹ̀ látọ̀dọ̀ ṣàìtàn ní o ẹni bá tẹ̀lé ojú ọ̀nà yẹn ó ti dèṣù ní ẹ o ẹ rí nínú àwọn míì nínú wọn àwọn monks bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn lórí ìjókòó tí wọ́n wà ẹ lè rí wọn wọ́n ti dológbò ẹ lè bá wọn nípò ológbò wọn yíyan nígbà tẹ́ bá tún padà ẹ tó ti rí wọn tó ti dè èèyàn padà tí wọ́n máa wò hàn o àwọn èèyàn wà ní àwọn ẹni ọlọ́run nu a sì gbọ́ pé kan náà sàábé di mùsùlùmí láti fi sọ pé ẹni ọlọ́run lòun ìmí ilé ti di nǹkan míì lóríṣiríṣi bámbámbámbámbámbámbámbámbámbámbá ìmí ò ní wẹ̀ ọdún méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara bẹ́ẹ̀ islam ò faramọ́ yìí wa annahum la yas wọn ò kì í ṣe ìgbéraga tẹ̀síwájú. wọ́n yìí lọ́sàn-án máa ń sílẹ̀ ìlà ọ̀sùn. ọlọ́run ní wa ìdá sami ọ̀hún àwọn ẹ̀sọ́rọ́ tá tí wọ́n bá gbọ́ máa ń zila ilà rasul ń tà sọ kalẹ̀ fún anabi òun náà ní alukurani tí wọ́n bá ń ka kurani tí wọ́n ń gbọ́ báyìí. mina damari mimma ọlọ́run ní ẹ̀rí ojú wọn tí ó kún fún omijé yóò máa dá omijé mimma arọ̀ fún mi nà làhákì nítorí èyí tí wọ́n mọ̀ nínú òdodo tí kùránì ń sọ torí pé ó ní mímọ̀ ni wọ́n ní tí kùránì ń sọ òdodo ni wọ́n wàá máa torí ẹ̀ wọ́n máa sunkún yakulu. máa ṣá gbólóhùn tí ó jáde lẹ́nu wọn ni pé Rabbana olúwa wa àmọ́ ná àwa gbàgbọ́ kí la gbàgbọ́ àgbà kùránì gbọ́ fakutubunama aṣáìdín àwọn tí wọ́n jẹ́rìí òdodo àwọn mùsùlùmí yìí fakutubunama ahum ìjà ainamina muslimin ṣé wá jẹ́ kọ́kọ́ wa káwa náà ó di ọ̀kan nínú wa ara wọn ni wọ́n tẹ̀síwájú. ọmọ alàlà lánàá mi nù bí láàyè. àwọn náà wàá mọ̀ pé wàá mọ̀ lànà èéṣe àwọn lánú pinnu bíi láì táwọn òfin ní gba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbọ́. nínú ilẹ̀ àkàtì tó dé bá àwọn náà òdodo náà ni àwọn àyà kúránì. bùnà máa lè kọ́ sọ wà tí máa àwa sì ń nírètí àárín kan àyùdìkílà náà rọ̀bùnà pé kí olúwa wa kó fi wá wọ̀ má alikọ́mi sọ̀lì sáàrin àwọn ìjọ ẹni rẹ̀ ọ̀nà làwọn mùmíní naam fàtàhùmùlọ. asábàhùmùlọ́hù bímọ kọ́lu ọlọ́run wá san wọ́n lẹ́sàn nǹkan tí wọ́n sọ yìí kí ni ẹ̀san náà. tajiri mi ń ta ti alìjánná èyí tó ṣe pé àwọn akérèmọdù ń sàn lábẹ́ ẹ̀. wọ́n sì lórí mẹ́ẹ̀ jàzá ọlẹ́mọ àsìn ni eléyìí gẹ́gẹ́ bí tí mo ṣàlàyé níjẹta kódà lánàá pé gbogbo ẹni tí ó bá mọ̀ sọ̀rọ̀ nípa kùránì gbọ́dọ̀ nímọ̀ nípa ulumul Qur'an awalan yóò lẹ́kọ̀ọ́ nípa science kó má bàa sọnù kó sì tún má sọ àwọn èèyàn nù kí wọ́n àti wọn kẹ́ má bàa lọ́wọ́ náà ẹlẹ́ẹ̀kejì ó nímọ̀ nípa hadith súnà ànábì yóò yéèyàn yékéyéké kéé pé kéèyàn kàn mọ hadith inú tíra aláwí o ìmọ̀ nípa ẹ̀ ikú tó pa hadith àti ọ̀bẹ tó kó ó mọ̀ ó nímọ̀ nípa ẹ̀ dáadáa àìjẹ́bẹ̀ yóò sọnù ááyà yìí kéé ṣe generally kìí ṣe umuman aw mutlaqan kìí ṣe pé gbogbo nasara láyà yìí ń bá wí áyà yìí wáyé nígbà ayé ànábì sallallahu alayhi wa alihi wa sallam nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńgbà náà nígbà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa tó bẹ̀rẹ̀ sí pé ìpè sí islam wọ́n fúnlẹ̀ máa nábì nílùú mọ́kà kìí ṣe pé wọ́n fúnlẹ̀ mọ́ nìkan wọ́n fìyà jẹ àwọn mùsùlùmí wọ́n sì gbèrò láti pa òjíṣẹ́ ńlá Muhammad fúnra ẹ̀ ṣùgbọ́n àbúrò bàbá ẹ̀ tá à ń pè ní Abu Talib anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ń bẹ lábẹ́ ààbò rẹ̀ nínú mọ́kà náà níjọ́ náà àwọn kùrẹ́ṣí wọn ní àṣà kan ẹni tí wọ́n bá ti pàtàkì tí wọ́n wò bí ọ̀tọ̀kùlú tàbábẹ́nu gan gbogbo ẹni tí ń bá ń bẹ lábọ́ àbòrú ẹni bẹ́ẹ̀ wọn ò ní lè fi sùtá kankan sí wọn wọn ò ní lè ṣe wọn sùtá wọ́n sì lọ bá àbútọ́ọ́lì pé kó yọ̀ǹda ànábì fáwọn àwọn fẹ́ yánkì ẹ̀ àwọn fẹ́ mú kúrò lórílẹ̀ torí pé ń pèpè kúrò níbi ẹ̀sìn baba àbútọ́ọ́lì bò ṣùgbọ́n àwọn tí wọ́n gbà pẹ̀lú mùsùlùmí minal fukọrọ walimasakin nínú àwọn aláìní àwọn olòṣì àtàwọn tálíkà àti nínú àwọn ẹrú tí wọ́n ń bẹ nílùú mákànjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọ́n ọ̀kan nínú àwọn ìdílé tí wọ́n fi ìyà jẹ ń jọ́ náà ó ní ìdílé tí arábìnrin tá à ń pè ní Sùmẹ́yà tó wà òun àtọkọ ẹ̀ àtọmọ wọn gan wọ́n kó gbogbo wọn síta wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọ́n fi ìyà jẹ wọn pé kí wọ́n pe òòṣà tá à ń pè ní bá gbogbo alámọ̀ ẹ rí i pé wọ́n pa arábìnrin tá à ń pè ní Sùmẹ́yà níjọ́ náà pẹ̀lú títí ọkọ̀ àbí ìdàbọ̀ ojú ara rẹ̀ ni wọ́n fi pa á a rí nínú àwọn mùsùlùmí tó ṣe pé wọ́n bẹ́ orí ẹ̀ a rí nínú wọn tí wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n dáná sun àtàrí ẹ̀ a rí nínú wọn tí wọ́n so mọ́ ẹṣin lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n so ẹṣin ọ̀tún mọ́ ẹṣin kan wọ́n so ẹṣin òsì mọ́ ẹṣin kan wọ́n wá lé àwọn ẹṣin òní sọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n fà yà bẹ́ẹ̀ a rí nínú àwọn mùmíní tí wọ́n fẹ̀yìn wọn lélẹ̀ tí wọ́n wá so ẹsẹ̀ wọn méjèèjì mọ́ ẹṣin tí wọ́n wọ́ wọn kiri ìgboro mọ́ká a rí nínú wa tó ṣe pé wọ́n fẹ̀yìn rẹ̀ yáná Khabab bunul art ń bẹnu wọn bẹ́ẹ̀ ìtàn rẹ̀ ẹni tó bá fẹ́ gbádùn tàn wọ́n dáadáa kó lọ́ọ́ ka rijal aula rasul àwọn ọkùnrin tí wọ́n rọ kiri káànábì Yorùbá rẹ̀ ń bẹ èèbò rẹ̀ náà ń bẹ men around the messenger wọ́n náà lè kà ní English gbẹ̀rẹ̀ tó bá fẹ́ ka ti kéwò rẹ̀ rìjálù haúlà rasul ẹni tó bá fẹ́ ka ti kéwò rẹ̀ men around the messenger ẹni tó bá fẹ́ ka Yorùbá ẹ̀ àwọn ọkùnrin tí wọ́n rọ kiri ká òjíṣẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe ń ta ẹ lọ́ra kẹ́yìn náà ó kà ẹ ka àwọn ìtàn wọ̀nyí ń bẹ̀ tí ò sí pẹ́ nìkan ó sì máa fi jújú kan bò yín lójú. ìgbà tí fúnlẹ̀ mọ́ yìí pọ̀ nígbà tó wá di ọdún kẹrin tí ànábì ti ń pèpè sí Islam anabi wa ní káwọn mùsùlùmí ó kúrò nílùú mẹ́kà ńjọ́ náà anabi gbúrò nípa arákùnrin kan tí ń jẹ́ anajáṣí orúkọ yìí rẹ̀ nù ọba Ethiopia pé káwọn mùsùlùmí ó lọ ọ̀dọ̀ rẹ̀ pé nàṣàrà ni ìpè tóun ń pè yìí ìpè tí anabi Isa ti pè ní è bó bá gbọ́ ìpè ohun yìí kò sí ni yóò gbà ńgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tòun ò lè tà sí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá òun ló fà á ní ọdún kẹrin kìí ṣe ọdún kẹrin ìjírà o ọdún kẹrin tí ànábì bẹ̀rẹ̀ sí pèpè ní ìlú mọ́kà ni àwọn ọkùnrin méjìlá àti àwọn obìnrin mẹ́rin ni wọ́n wá fi kúrò nílùú mọ́kà wọ́n lọ sí ìlú abasha tá a mọ̀ sí ethiopia lónìí nínú àwọn tó lọ́njọ́ náà ni uthman bono afan àti ìyàwó rẹ̀ rukoya tó ń jẹ́ ọmọ ànábì muhammad. sallallahu alaihi wa alihi wa sallam wọ́n bá lọ Ethiopia lọ́rọ̀ kan sá nígbà tí wọ́n tún dọ̀hùn àwọn Kùrẹ́ṣí wọ́n tún rán Amúrù búnú làás àti Abdullahi búnú abirọ̀bá wọ́n rán àwọn méjèèjì pé kí wọ́n lọ bá ọba Abáṣà wípé kí wọ́n dá àwọn mùsùlùmí padà sílẹ̀ Mákà wípé àwọn mùsùlùmí wọ́n jẹ́ ẹni tó sáko lù nítorí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ń gbà tí wọ́n fẹ́ fi ìyà ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n ni wọ́n fi sáko lù kó mọ́ gbà wọ́n lálejò kó lé wọn jáde kó kó wọn lé àwọn lọ́wọ́ káwọn dá wọn padà sílùú Mẹ́kà. níjọ́ náà lọ́hùn ọba yìí sì jẹ́ onídéédé ló wá ní àní gbọ́ àní fárí apá kan ká dá apá kan sí àní gbẹ́jọ́ lẹ́nu ẹnìkan káyé gbájọ́ ló wá ní káwọn mùsùlùmí náà wá kí ni wọ́n rí ńgbà táwọn ṣàlàyé ẹnu tiwọn ó fi wọ́n lẹ̀ ní Abdullahi bunu abi rọba bí n bá gbàgbé òun wá ń sọ fún nígbà òdìjọ́ kejì ló wá sọ fún ọba yẹn pé ẹ àwọn tó gbà lálejò sílùú rẹ yìí wọ́n alátakò ẹ̀sìn rẹ ni wọ́n òjíṣẹ́ wọn ìpè tó pè ó takò ẹ̀sìn tiẹ̀ ni ànàjà ṣíbá tún àwọn mùsùlùmí. pé ẹgbọ́ kí lẹ́sìn yín wí ẹni tó ṣáájú sọ̀rọ̀ ńjọ́ náà òun ni Jaafar bùnú Abi Talib Jaafar ló wá lọ kà fún ọba yìí nínú sọ́rọ́tù Mariam kíkà tí ó kà ńjọ́ náà ni ànàjásí wá ń sunkún òní àyà Kùránì yìí lọ́lọ́wọ́n bá ń sọ wípé ìdá sami òun dárọ̀ àyùnà òun. nínà dàmọ́ì máa rọ̀ fún ojú wọn dàmí jẹ́ńjọ́ náà ànàjáṣí fúnra rẹ̀ ojú rẹ̀ ń dàmíje ń sunkún omi kú ojú ẹ̀ ojú ẹ̀ lérò látara pé tí wọ́n ń kà yí òdodo ni gẹ́gẹ́ bó ṣe wà nínú sọ́látù Mariam ṣùgbọ́n ọ̀kan nínú àwọn alátakò Islam lágbàáyé. tí máa kọ̀wé wọ́n pè ní Iskandar Jedid ìmọ̀ bóyá sì ń tún kọ̀wé o ó sọ nínú ìwé rẹ̀ yìí pé ànábì sallallahu alayhi wa bá ń lọ kà á fún ànàjáṣí ibi tọ́lọ̀ ti sọ̀rọ̀ Isa ọmọ dáadáa wọn ò jẹ́ kó gbọ́ yé ń jọ́nà pé kì í sọmọ ọlọ́run gbogbo wa la rí Mariam ta a fúnra wa ń bí wípé ńgbà tí wọ́n bí Isa inni abudullah ó wà nù sọ́rọ́tù mọ́ríà pé ẹrú ọlọ́run ni mí kò sọ pé inni ibnullah torí náà àwọn òòlù gbájú ẹ̀ kankan fún ṣùgbọ́n òun òdodo ń jẹ́ náà àwọn èèyàn ni wọ́n ń sunkún ànàjà ṣíńjọ́ náà ó wá pe àwọn kìsìsún ó wá pe àwọn eh, àwọn tí wọ́n jẹ́ kọ̀sáwísà àwọn àfa àwọn tí wọ́n ń kọ́ wọn lẹ́sìn tí wọ́n sì jẹun lórí ìjọ àtàwọn ubáàdì nínú wọn àwọn rubáànù ó pè wọ́n kí wọ́n wá tẹ́tí sí ní tí jáfàrù ń wí gbogbo wọn ni wọ́n jẹ́rìí sí òdodo ọ̀rọ̀ jáfàrù in tó wá tẹnu àwọn àáfàá àwọn ń jọ náà jáde ni wípé rọ̀bánà mákítọ̀ bẹ́ẹ̀ náà máa ṣà èdè níjọ́ náà wọ́n gba Islam ọlọ́fàá nígbà tí ànàjáṣí kú ànábì kírun sókù rẹ̀ lára nílùú Madina torí pé àwọn ò mọ̀ pé yẹ kí wọ́n kírun sókù la nílùú Ethiopia ńjọ́ náà kò wá sẹ́nì kankan tí ó kírun sí i la lọ́hùn olànàbì fi wá kírun sí i la nílùú Madina láfi ṣàlàyé pé bí mùsùlùmí bá kú síbì kan tá a mọ̀ pé wọn ò ní kírun sí i la rárá á kírun sí i la ní àwa tá a mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti lè kírun sí i la lọ́hùn á ní bùkátà sí ká tún kírun sí i la níbí. èyí ló ṣẹlẹ̀ torí náà kẹ́nìkan máa lo àyà yìí fún àwọn nàṣàrà tòní ibi àríwá àwọn ni wọ́n nífẹ̀ẹ́ wa jù rárá a ti ṣàlàyé pé àwọn nàṣàrà tòní ti kúò lórí manihaj wọ́n ti kúrò lórí ìlànà èyí tí wọ́n wà nítorí pé àwọn yẹ̀húdí wọ́n ti gọ̀ lábà wọ́n ti tàgá lábà lé wọn lórí àwọn yẹ̀húdí ti kápá wọn ìròrí àwọn yẹ̀húdí àti ètò àwọn yẹ̀húdí ni wọ́n wá ń lò ìdínú tó jẹ́ pé mọ̀ wá dà tọ́lọ́wọ́n bá ń sọ ń bí yóò wá ní kò sí mọ́ lọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ sí àwọn mùsùlùmí àyàfi àwọn díẹ̀ nínú wọn fàkọ̀lí ìlú máa ń wọ́n sì kéré jọjọ nínú àwọn tó lè ṣe bẹ́ẹ̀ náà. wọ́n fàtà làwọn ọ̀la omi máa kọlu yẹnna ti dẹ̀yí níta ìyàlá yẹra kọ̀lí ìyàfìyà wọ́n lálẹ́ kàyà. ọlọ́run bá lòun fi àlìjẹ́nà san wọ́n lẹ́sàn-án nínú àwọn àyà yìí aráwọn ẹ̀kẹ́kọ́ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ títóbi ìbáṣọ̀tá àbí àwọn yẹ̀húdí àti àwọn ọ̀ṣẹ́bọ lórí islam àtàwọn mùsùlùmí ìzọmù àdáwà tìlì yahudi wàlmùsìrìkínà lílì islam wàlmùsùlùmí pé ah ah ó tóbi ó kọjá bẹ́ẹ̀ ìbáṣọ̀tá àti kórìíra táwọn yehudi àtàwọn ọ̀ṣẹ́bọ ní sí islam àti mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun ni sísúnmọ́ àwọn nasara asọ̀dìkínà fi nasọ̀rọ̀ nìyàtìhìm mínàlì mùsùlùmí àwọn nasara tí wọ́n nígbàgbọ́ òdodo nínú ẹ̀sìn nasara wọn yàtọ̀ sí àwọn tí àwọn yehudi ti yí ìròrí wọn padà wọ́n súnmọ́ mùsùlùmí nífẹ̀ẹ́ nítorí pé táwọn mùsùlùmí ń wí náà jọ táwọn náà ń wí tí ẹ bá ń ṣe àwọn àsáwọ̀ àti àwọn àyọkúrò pẹ̀lú àwọn ìpàwọ̀dà tó ti bá díẹ̀ nu àbí tó ti bá apá kan nínú tí Isa ọmọ Màríámọ̀ bá wọn sọ gbogbo wọn mùsùlùmí ni wọn bá jẹ́ láyé lónìí àwọn mùsùlùmí ni ẹ má gbowó èlé ẹ rí pé bẹ́ẹ̀ nù ìwé wọn náà gbowó èlé ò dáa. ṣùgbọ́n àwọn àsáwọ̀ kan wọ̀ mùsùlùmí ni ẹ má jẹ́ òwe tiwọn náà ṣùgbọ́n ẹ̀rí pé lónìí àwọn ni wọ́n já ṣáájú nínú gbogbo táwọn tábà wo ní tí wọ́n ń pè ní bank alìbónókò rìbá wéyà àwọn báǹkì tó ṣe pé owó èlé ni wọ́n fi ń ṣiṣẹ́ ẹ̀rí pé ilẹ̀ ẹgbẹ́ ló ilẹ̀ àwọn nasara náà ló pọ̀ sí jù ṣùgbọ́n àwọn owó ló jẹ́ pé wọ́n ni bọdụlẹ tilẹ̀ jẹ́ pé ọba ń sọ pé ya muhakullahu riba òun ọlọ́run ọba ó pa ti ń jẹ́rìí márùn tí wọ́n á rí bí àwọn báńkì wọn ń ṣubú wọ́n fún àwọn báńkì tí èyí ṣe ti rìbá mùsùlùmí náà láàyè kí wọ́n máa ṣe iṣẹ́ nílùú tiwọn èyí ń lé èèmọ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n ní báńkì mùsùlùmí tí kíjọba ó jẹ́ kó máa ṣiṣẹ́ àwọn kan wá takú wọn lé pé láíláí wọ́n nítorí pé nàìjíríà ṣe ìlú mùsùlùmí. báńkì rìbá èbí báńkì tẹ̀yìn kẹfẹ́rí ni sẹ́lù kẹfẹ́rí nàìjíríà ni. ńgbà Sànúsí wá ní àádáálẹ̀ àwọn kan bá ló fẹ́ sọ pé torí pé ó jẹ́ muslim ó fẹ́ sọ nàìjíríà di ìlú mùsùlùmí àwọn aláìmọ̀ kan. ìgbà tí senate ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà tí wọ́n pe òkóńjẹ owó la tóun èsì mùsùlùmí pé ń gbọ́ kí lórí sí sẹ́ẹ̀mọ̀ pé ẹni ó bá lẹ́kọ̀ọ́ kò ní rọrùn láti purọ́ torí tó bá ti lè purọ́ ó ti ṣe kí ni ẹ̀kọ́ tó lóun nìyẹn ó ti dolódo nìyẹn ó dàbí bí mo ṣe wà ní ìsìn christian kan wọ́n ní kí n máàkì script yẹ two times two ó kọ four answer seven times five ó kọ thirty five so ṣé torí pé ó jẹ́ christian mi ní máàkì ẹ̀ fún ni twenty twenty ẹ̀ náà ni ó gbà iye máàkì tó gbà náà nù torí pé two times two four ni seven times five thirty five náà ni so kóńjẹ wí ala ẹ̀kọ́ tó ń kọ́ kò wá jẹ́ ó lè yíwù padà ni à ká nínú mọ̀ ó lóòótọ́ o gbogbo ilẹ̀ táwọn gan pè ní ọ̀gá àwọn Amẹ́ríkà ni o Yúróòpù ni o gbogbo ibẹ̀ ni wọ́n ti ń lo irú báǹkì yìí o. wàláì odidi àwọn àjọ àwọn kiriyó nàìjíríà ti wọ́n ń pè ní kan wọ́n sì kọ sínú ìwé gàdàgbà táǹkà ètò yàmílẹ́nu jù nígbà àwọn pòfẹ́sọ̀ bẹ́ńbẹ́ wọ́n sì ń kọ́ gàdàgbà pé kí wọ́n má jẹ́ kí báǹkì wọn wọ nàìjíríà torí wọ́n torí pé àwọn mùsùlùmí lónìí ẹ kúkú pé a ká mọ́sálásí ńlẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ tí ò bá làákà ìmú ni àwọn ọ̀rọ̀ nàìjíríà máa yàtọ̀ ságbà yìí máa yà mí lẹ́nu ṣé ẹ ti rí i pé ń tá a sọ lẹ́ẹ̀kan pé àwọn tí ó súnmọ́ mùsùlùmí nínú ìfẹ́ tí wọ́n jẹ́ nà sọ́rọ̀ yìí kèé sàwọn nà sára eléyìí torí pé ìròrí yẹ̀húdí ti kó sí wọn lọ́pọ̀lọ́ àwọn nà sọ́rọ̀ tí wọ́n ń bẹ lórí mọ́ní àjù tìjọ́ là ń wí o sọ́wọ́n náà ti rí báyìí lórí ibẹ̀ ni àlàyé tá a ṣe fún wa kẹ́nìkan máa lọ tú àyà yìí kó máa sọ pé nǹkan kan náà ni wa wọ́n fi tó wa létí pàápàá kan ṣe wáàsí wọ́n ló sọ pé tí a bá ní lórúkọ jésù èyí ó fajúro mọ̀nà nígbà téèyàn ń gbogbo ẹni tó bá sọ pé lórúkọ jésù ẹlẹ́bọ ni gẹ́gẹ́ bí ẹni tó sọ pé lórúkọ muhammadu ẹlẹ́bọ lòun náà orúkọ ọlọ́run àfi máa bẹ lọ́hùn àìfi pé lórúkọ muhammadu àbí lórúkọ jésù àìmọ̀kan lè fọ́dù tí ń bẹ fún àtàwádùn àjùlọ tí ń bẹ fún ìmọ̀ tẹríba àti aburú tí ń bẹ fún àlìkíbirù ìgbéraga ọlọ́run ní kí ló dé tí ànàjáṣí àti àwọn àfa àwọn ńjọ náà tí wọ́n jẹ́ lórí ìjọ àti àwọn tí wọ́n jẹ́ oníjọsìn ńjọ náà kí ló dé tójú wọn ń dá mi kí ló dé tí wọ́n gbà ntí jáfàrù ń ka njọ́ náà tí gbogbo wọn ń bẹ lọ́hún kó sí ọ̀kan àwọn lọ́kàn nù mùsùlùmí ọlọ́run ní nítorí kíni nítorí pé láyà stakbirun torí pé àwọn wọ̀nyí ọlọ́run ní wa annahum láyà stakbirun èso nígbèraga ọ̀pọ̀lọpọ̀ náà ló mọ̀ òdodo tí mùsùlùmí ń sọ lónìí ṣùgbọ́n ìgbéraga pé àti gbọ́ ibi tó ń dé ipò tó ń wá ìkó ń wá di muslim ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé islam lọ̀nà gbẹ́rẹ̀ ah oyè tó ń jẹ ti kọjá kó ń sẹ́wàá máa ṣe láìláìlàlá ìgbéraga náà ni ànábìsì ni láyàdì kọlùlìjànà mọ̀nkánà fi kọ́lbì mìsíkọ́lù dárọ̀ mìnàlì kìbìrì kò ní wà àlìjànà ẹnikẹ́ni ṣé mi ń kíbìrì ni náà ẹnikẹ́ni tí ń bá ń bẹ́nu ọkàn rẹ̀ ń tó kéré bíi hóró ọkà bàbà mẹ́kìbìrì nínú ìgbéraga kò ní wà lìjẹ́ náà so ìgbéraga ni òjẹ́ lómi ò gba Islam ó mọ̀ pé Islam lọ́nà ṣùgbọ́n àpé àti wá gbọ́ pé irú òdìdí ọba ah òun odidi president ah òun odidi olóyè eh òun odidi multimillionaire àti ẹ ti mọ̀ òun ah nínú ìjọ yìí òun ti jóyè gbogbo orú nǹkan wọ̀nyí ó ní òjẹ́ kẹ́lòmí ò gba Islam ṣùgbọ́n lọ ní àwọn tíjọ́ ta wí la yastakbirun wọn kì í ṣe gbéraga nínú àyà yìí àyà tá a kà wọ̀nyí àwọn àyà yìí a tún rí gbọ́yé bẹ́ẹ̀ ọlá tí ń bẹ fún tẹríba gbogbo ẹni ó bá ní tẹríba bí ẹ bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ni ó máa tẹ̀lé ẹ sì rí i pé lónìí náà tí òjá lómi ò ṣe súnà náà ní gbéraga èmi ni mo dáa tó báyìí èmi ni mo fáyìn báyìí ni òní jẹ́ ó ah tó ń bá borí gbogbo irun tó ń ṣe ẹ̀rí sísá mi yóò lò jáàbù yóò wá rọra yọ ọwọ́ irun tó ṣe yẹn yóò rọra yọ ọwọ́ ẹ̀ síta ìdí ni tí wọ́n fi fẹ́ lò jáàbù tó búlù tí wọ́n fi máa fẹ́ da ìgboro sọ́rùn torí irun tó ṣe tó náwó sí un ṣàpé yóò lo bisikà yóò wá yọ ọwọ́ ọrùn síta nísàlẹ̀ káwọn èèyàn sáré pé àwọn náà náwó sí irun yìí yóò á fi skáàfù tíbi yóò á fi bu ọrùn kí wọ́n sáré mọ̀ pé mùsùlùmí lòun kò fẹ́ jẹ́ kèfèrí ó fẹ́ jẹ́ mùsùlùmí nínú tí ó sì máa fi mọ mùsùlùmí pé wọ́n borí yóò fi skáfù ń bo ọrùn yóò fi borí ṣùgbọ́n yóò yọ ọwọ́ irun yẹn síta yẹtí tó fi sétí náà yẹtí olówó iyebíye ṣe àgbà àwọn yẹrí táwọn obìnrin máa ń lò máa ń wọ́n ìmí five thousand ó sáfẹ́ kí wọ́n rí yóò rí ọ̀tá ìgbéraga ni oníjẹ́ lómi ò ṣe Islam ni oníjẹ́ ò ṣe sunna èyí ń wọ́pọ̀ láàrin obìnrin mo ti sọ́njú olóòrùn pé tí ò jẹ́ ò kírun náà àwọn obìnrin làtíkè ti ń kùn wọ́n gbà tíkè kan fashion flare mi ìmọ̀ bóyá àwọn míì tún ti kọjá ẹ̀ ní ohun pọ̀ o làwọn obìnrin tí àwọn èèyàn máa wò nu tẹlifíṣàn tí wọ́n máa wò wọn àwọn olówó ńláńláńlá ni máa lò sójú wọn ojú tó bá hun jọ sí à ń kòtò ń máa ń bẹ láàrin ojú tó hun jọ ẹran kan ó sì tì síbi àtíkè yóò wá kó sí kòtò tí ń bẹ láàrin ìhunjọ méjì yóò wá lẹ̀ ẹni tí bá ń wò lọ́kàn á pé ojú yẹn òun jọ ṣùgbọ́n àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo ó wàá ṣe pẹ̀lẹ́rì pé ìwo lélẹ́ iṣẹ́ yà ti di kí lórúkọ obìnrin tí ìyàwó bàbá ṣùwé inú léyìn ṣé ó ti di mọ́ládò ni ìyá yìí ti di gbogbo ojú àkó kí <laughs> àkáàtì kébò wàhálà àtíkè òní òjẹ́lómi ò sálù àlá tí èkì ronú àwọn ẹ̀yà ọ̀hún tó látara bẹ́ẹ̀ ìgbéraga nǹkan burúkú ni o ẹlòmíì yàtọ̀ sí ìta sọ yìí ó gbòdodo ṣùgbọ́n yóò máa wò pé ṣé ẹnu àfa ilé òun ti wá gbòdodo tó òun tẹ̀lé torí bó ti kórìíra àfa òun tàbó wò pé àfa yẹn ni yẹpẹrẹ gbé irú eléyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni yẹn ń sọ òdodo àgbẹ̀ náà torí pé àfa ìlú tiẹ̀ sọ yẹn ni ò ní jẹ́ kó òun ó gba ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ lòmíì ló sọ mi máa follow but this man no kí nìdí ó wo ẹni yẹn bí ẹni lẹ́lẹ̀ bóyá aṣọ tẹ́nìyẹn máa wọ̀ ó wò pé aṣọ aṣọ tí ò ju five hundred naira ni máa wọ̀ ó wo bàtà rẹ̀ jálá wọ́tà ni wọ̀ tàbí bóyá sílípàsì ẹ̀ ti jẹ́ ó tún ti dá lu sẹ́yìn pé bẹ́ẹ̀ bá èèyàn máa wọ bàtà ńgbà mi tí ó tún lù lábẹ́ ńgbà tó bá èyí tún èyí so èyí ó mọ̀ fi rìn kí dàgbé àwọn tó ń wọ sálúbàtà yìí ẹ̀ràn tí ìwé kan tí wọ́n tẹ̀ ń kan tí láwọn kan ti dé sálúbàtà ni bàtà wọn irùngbọ̀n wọn méje méje ni <laughs> ẹlòmíì ní tí oníjó gba ọ̀rọ̀ òdodo lẹ́nu ẹni tí ń sọ nìyẹn ó ti fojú rẹ náà ó yẹpẹrẹ ó yẹyẹ torí ẹ kò ní tẹ̀lé òdodo kí ló fà á kò lè rẹra rẹ̀ lẹ̀ ó ń gbéraga irú rẹ̀ wá ń pọ̀ káàkiri kódà ẹlòmíì a máa sọ ta pé tí n bá tiẹ̀ borí kì í ṣe ẹnu ẹni mi ti máa gbọ́ ọlọ́run ṣàánú wa ọlọ́run mẹ́jọ awọ náà o àmín nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀rẹ̀ ó náà ni ọlá ti ń bẹ fún fọ́tòlì kìtàbí ìdá áṣìlámà ọlá ti ń bẹ fún ẹni tó bá jẹ́ alùlì kìtàbí bàkàtàbí tó bá gba islam wàásà ní islam hu tó sì ṣe islam rẹ̀ dáadáa mọ̀lùmọ̀tìyẹ téèyàn bá jẹ́ bàkàtà bí tẹ́lẹ̀ téèyàn wá gba islam téèyàn wá ṣe islam yẹn dáadáa àjùlọ ń bẹ fún òun náà ni pé yóò wà lè jẹ́nà ńlọ́lọ́n fi sọ bí fa àtàbà umùlọ́ òbí mà kọ́ọ́lù jàǹnà tí ń tajiri ní dáàtì àlàní ar kọ́ọ̀lìdì náà fi à wàdálìkà jẹ̀zá olùmọ̀sìnì pé a fi wọ́n sínú ọgbà àlè jẹ́nà nínú àyà yìí náà àwọn àyà tá a kà á rí gbọ́yé bayanu masiri likafirina walmukadibina wa huwa khuluduhum finnari jahannam ibùdé sí àwọn kèfèrí àti àwọn tí wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ ó náà ní ìṣègbére wọn nínú iná jahannama àrínú àwọn ayà yìí bẹ́ẹ̀ náà ni istimalu qur'ani usluba targhib wa tarhib bidikiri liwaid ba'da liwaid a rí nínú àwọn ọ̀nà ẹ̀kọ́ adabu adabu dáwà a rí nínú àwọn ẹ̀kọ́ dáwà ẹ̀kọ́ tá a fi máa ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run a rí uslubu quran ọ̀nà tí quran gbà láti fi kọ́ àwa àfáà náà lẹ́kọ̀ọ́ bá ṣe máa pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run nígbà tí Quran kọ́kọ́ sọ̀rọ̀ nípa àlèwádù kọ́bílà àlèwáyìn kùránì kọ́kọ́ sọ̀rọ̀ nípa àlìjẹ́nnà fún àwọn tó ṣiṣẹ́ rere kó tó wá máa sọ̀rọ̀ nípa iná fún àwọn tí wọ́n ṣe kèfèrí ẹ rí pé ọlọ́run sọ pé àwọn kìsìsìn nìyẹn àti àwọn rùbán ọlọ́run ní afábà umlọ́bí mọ̀kọ́ọ̀lù jannati lọ ìparí ayà yẹn wọ́n wà àlìjánà lẹ́yìn yẹn lọ́lọ́run wá ní wálẹ̀ dínà káfàrú ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe kèfèrí wà kádàbù tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kádàbù bí ayati Na àwọn àmì ọlọ́run wọ́n pè ní rọ́ùlá ìka sọ́hábùlì jahim ọlọ́run sì wá sọ pé àwọn ìyẹn ni ó wọ àwọn ni èrò iná tó ń jò fòfò òní wọ́n pè ní jahim gbòrògbò ti yé so látara bẹ́ẹ̀ àwa náà ta bá fẹ́ ṣe wáàsí bóyá aṣẹ ìdáwùjọ kan táwọn èèyàn tiẹ̀ tí ìgbẹ́sìn yé rárá a kọ́ ṣe tí wọ́n pè ní àtàrígìb a ṣe wọ́n lójú kòkòrò dáadáa a ní dẹ́rù náà bà wọ́n ojú kòkòrò dáadáa lákọ̀ọ́sí wọn á sì sọ ẹ̀san tí ń bẹ ń bẹ nípa àlìjẹ́nà àròyìn àlìjẹ́nà fún wọn ẹ̀yìn èèyàn láṣẹ wàá máa sọ pé àwọn tó bá wá sá ìgbàgbọ́ o iná ni wọ́n wọ̀ èèyàn lè wà níbi kan béèyàn bá sẹ̀ débẹ̀ tí ń ṣe wáàsí ọdún kan kéèyàn mọ̀ tiẹ̀ sọ̀rọ̀ náà ó ṣeé ṣe èèyàn máa ṣe wọn lójú kòkòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí dáadáa nítorí kíni nítorí pé èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ọrọ yìí wọn eléyìí náà àríkọ́ ń bẹ̀ ọlọ́run kún fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà mi. yá ayọ̀ àtàbí àmàlù láàbùhárì mọ̀tọ́yì bá ti máa àhàlà lọ́wọ́ ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ńgbà tọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn yẹn tán ọlọ́run tún wá padà sọ́dọ̀ àwa mùsùlùmí nípa àṣejù àti àpọ́nlu àti ilé kókó níbi tọ́lọ́run ò ti mú nǹkan le ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo láti harimọ̀ tọ̀yìbáàt má àhàlàlọ́ ùlákùn ẹ má ṣe é léèwọ̀ fúnra yín àwọn tó dáa tọ́lọ̀wọ́n bá ti ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má ṣe léèwọ̀ fúnra yín nínú jíjẹ nínú mímu nínú àwọn ìwà nínú ìṣe nínú ìwọṣọ nínú ìwọ bàtà nínú sọ̀rọ̀ sí nínú ìlò sí gbogbo nínú ilé gbígbé nínú ọkọ̀ lílò nínú àwọn lilo wa jíjẹ wa mímu wa gbogbo tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́run ni a máa ṣe é léèwọ̀ fúnra wa wà láta àtàdù èyí tọ́lọ́run sì ṣe lẹ́tọ̀ọ́ ń bẹ̀ náà ká má kọjá àlà ń bẹ̀. láyọ̀ ìbòlè mọ́ torí ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo olùkọjá mímọ́ àwọn ọ̀gá mọ́ lọ́wọ́ ọlọ́run ní ẹ máa jẹ mu nínú tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún yín nínú tó dáa tó dùn ẹ páyà ọlọ́run ọba yín ọlọ́run ọba tó ṣe pé òun lẹ gbàgbọ́ àyà yìí àwọn àfa àwọn ṣàlàyé pé ó sọ̀kalẹ̀ nípa àwọn sàábì ànábì kan Imam Buhari ó gba àdìsí yẹn látọ̀dọ̀ ó ní já athalasatu rohd ila buyuti azwaji nabiyyi sallallahu alayhi wa sallam yasaluna ani ibadatihi àwọn èèyàn mẹ́ta kan àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́ta kan wọ́n wá sí ilé ànábì wọ́n wá bá àwọn ìyàwó ànábì ikọ̀ ẹlẹ́ni mélòó ẹlẹ́ni mẹ́ta wọ́n wá ń béèrè nípa ìjọsìn ànábì bá ànábì ṣe yan náfìlà tó báyìí bí ṣe ń kírun tó wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ falama òbírù lẹ́yìn ìgbà tí wọ́n ti wá sọ fún wọn wọ́n ṣàlàyé fún wọn ìbáàdà ìjọsìn ànábì ka anamọ takọlùhà ka anamọ takọlùhà bí ẹni pé wọ́n kéré nǹkan tànàbì yẹn ń ṣe pé ah tànàbì ń ṣe yìí ò tó ah, ànábì ń sùn ah, ànábì ń níyàwó ànábì ah, wọ́n wá wò ó kéré fakọ́ọ̀lù ni wọ́n bá sọ pé wà áyínà náhẹ́nu mi nà nàbí ọ̀ sáwà máa fara wa wí ànàbí ẹ wọ̀rọ̀ yẹ báwọn náà ṣe máa àwọn kan ṣe ń sọ lónìí tá a bá sọ fún wọn pé súnà ànàbí ni ó tó wọn ni ọ̀ ẹ fẹ́ fira yín wà ànàbí àwọn náà wá sọ bẹ́ẹ̀ jọ náà fakọdi gufiro lọọla gafaro lọọla uma min dambi ima takọ dama wa ma ta akọrọ pé aa ọlọ́run ọba ti ṣàforíjì fún ànábì gbogbo tó jẹ́ àṣìṣe rẹ̀ èyí tó ti ṣe sẹ́yìn àti èyí tí ó tún ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ti foríjì torí náà ìbádà mélòó ànábì ò bùkátà sí ìbádà fakọ́ọ̀lá àdùn ọ̀kan nínú wọn ní àmà àna fa inni usọ́lì lẹ́yìnlá abàdà ó ní òun tòun o gbogbo òru lòun máa fi yan náfìlà ní gbogbo ọjọ́ ayé òun ò sùn mọ́ wàkọ́ọ̀lá àfàrù omi tún ní ama ana fàásùmù dáhọrọ wàlà uftim ó ní òun tó ń gbogbo ọjọ́ ọlẹ́ ayé òun lòun ò mọ̀ gbààwẹ̀ òun ò ní fi ọjọ́ kan sinmi kó nu àwẹ̀ kìí ṣe pé yóò mọ̀ gbàgbà yípo lọ pé kò ní jẹ sàárì kọ́ nítorí ni pé òun ò ní jọ̀sán mọ́ gbogbo ọjọ́ omi inú wọn fàtẹ́sílù nìsa wàlẹ̀ àtàzáwájú abadan òun ó pa obìnrin tì òun ò sì ní níyàwó láé láé òun ò ní súnmọ́ obìnrin kan obìnrin kankan òun ò ní súnmọ́ mọ́ fàjà rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sọ eléyìí lé ànábì wá dé ànábì fakọ́l ànábì ní antumul kultum kada wa sẹ́yìn lẹ́ ń sọ báyìí tẹ́ ń sọ báyìí àmọ́ wallahi inni la akhshakum lillahi wa atqakum lahu èmi tẹ́ ń wò yìí kò sí èméjì pé èmi ni mo páyà ọlọ́run ọba jù nù yín èmi ni mo bẹ̀rù ọlọ́run ọba jù nù yín làkínni àsùnmù wa uftiru ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi á máa gba àwẹ̀ má sì máa túnu ìyẹn ni pé àwọn ọjọ́ kan wà àwọn ó gba àwẹ̀ àwọn ọjọ́ mi òun ò ní gba àwẹ̀ òun ó jọ̀sán wa usalli wà á àrùkùdù èmi a máa kírun lóru wà á àrùkùdù máa sì máa sùn tóun tiẹ̀ ní jíyan náfìlà tóun ó sùn dáadáa òun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé tóun bá ti kírun ṣáìtàn òun ó sùn títí tí ó lè tó aago mẹ́rin àárọ̀ fún àpẹẹrẹ lọ́dọ̀ wa bí kóun ó tó jí kéèpé látàlẹ́ náà òun wà ní sùn tí lè lójoojúmọ́ láà òun a máa sùn òun a máa jí òun a máa yan náfìlà wà àtẹ̀sẹ́wájú òun a máa ń súnmọ́ obìnrin òun ipa obìnrin tì dáadáa ànábì wa sọ̀rọ̀ kan tó lágbára lẹ́yìn ẹ̀ ànábì wa ní faman raqiba an sunnati falaysa minni gbogbo ẹni tó bá sojú kòkòrò nǹkan ní ìyàtọ̀ sí súnà tèmi yìí o man raqiba an sunnati súnà mi ní bẹ́ẹ̀ mi ṣe ń ṣèbáàdà ní ẹni ó bá ṣojú kòkòrò nǹkan míì yẹn ni pé tó tún ṣe bádà míì tó tayọ eléyìí o fàlẹ́ ìsàmì nì kì í ṣara mi mọláyà yẹn wa torí tí wọ́n sọ fáwọn ò ní í ṣe mẹ́rin mímọ àhálàlọ́ ulahum ó ń bẹ nínú tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wọn wọ́n lọ fẹ́ sọ dé ìwọ̀ fúnra wọn kódà ànábì gan sallallahu alaihi wasallam nígbà tí ń páyà pé kí wàhálà wọn má ṣẹlẹ̀ nínú ilé ara rẹ̀ nínú lẹ́ẹ̀dẹ̀ látara àwọn ìyàwó ọlọ́run ní ya ayu anabiyu lima tuharrimu ma ahallallahu laka tabtagi mardota azwajik nínú suratu taharim èé ṣe tó o ṣe ń tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún ọ o fẹ́ sọ́ di èèwọ̀ fún rárá rẹ nítorí bó ń wá dùnú àwọn ìyàwó rẹ èyí ni a máa ń ṣẹlẹ̀ sẹ́ńtólóbìnrin méjì àbí mẹ́ta àbí mẹ́rin anabi sallallahu alaihi wasallam ó súnmọ́ obìnrin kan tí wọ́n ń pè ní maria kibiti àwọn ìyàwó rẹ̀ míì bíi aisha wọn á rí i wọ́n á ní kánàbí o nítorí pé kìí ṣe yàrá ti obìnrin o yàrá Aisha ni wọ́n ní o jẹjẹ pé òun ò ní súnmọ́ obìnrin láíláí ẹ gbọ́rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ó súnmọ́ obìnrin míì yàtọ̀ nínú yàrá ó wá rí wọn wá ní ẹ wá bínú kẹ́sì ṣèlérí fún mi bẹ́ẹ̀ ẹ̀ ní bá a ṣàṣepọ̀ mọ́ láéláé ebi tó yẹ tó sọ ni bẹ́ẹ̀ ní wá sínú yàrá òun bá a ṣàṣepọ̀ ẹ̀ ní súnmọ́ mọ́ lọ́dọ̀ mi ìwọ wa ni pé ní súnmọ́ mọ́ láéláé àá apá kan rìwáyà nù rìwáyà kejì ní ànábì máa pẹ́ nu yàrá obìnrin kan náà àwọn obìnrin rẹ̀ àwọn ìyàwó wa rí pé ah, ànábì máa pẹ́ nu yàrá ẹlẹ́nujọ́ mẹ́ta ìkó jáde kí rí ń bẹ̀ wọ́n wá ṣèwádìí wọ́n á rí i pé obìnrin yẹn ní oyin kan bẹ̀ anabi sì nífẹ̀ẹ́ oyin ànábì máa wá nla oyin o sí àwọn pépé yẹn máa ń lọ oyin o kéde pé pípẹ́ tànábì ń pẹ́ kéde pé ó ta ko ṣẹ̀ríà o ṣùgbọ́n rí pé kò tètè máa jáde bíi ti tẹ́lẹ̀ ń bẹ̀ oyin kan ní ńlá kí ló yẹ oyin tiwọn náà sí àwọn ò lè máa pẹ́ ń bẹ̀ wọ́n á jáde ti jọ sọ́ láàrin ara wọn bánabi ṣe jáde ni wọ́n bá ń fọ́ bomú ni wọ́n bá ń lé mú ànábì sì ni ó kórìíra òórùn ẹ̀rí bí ànábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà tútù tàbí bí àlùbọ́sà áyù kó mọ̀ wà mọ́sálásí torí òórùn rẹ̀ mọ́ kórìíra báwọn èèyàn naam wọ́n sì mọ̀ pé ànábì kórìíra yín à ń kíkí ló dé wọ́n á ní ẹ kíní oyin tó ńlá ń bẹ̀ òórùn rẹ̀ òórùn rẹ̀ ọ̀dà mọ́ mọ́. wọ́n la oyin mọ́ anabi wọn da àsì ní anabi wọn fẹ́ sọ pé òun ò ní la oyin mọ́ wọ́n sì ti mọ̀ pé tí o bá ti la oyin mọ́ kò ní máa pẹ́ ńbẹ̀ ọlọ́run á ní ìrẹ òjíṣẹ́ ìrẹ nàbí limatu harimu ma ahalallahu lak tabtagi mardota aswaji so èyí náà méjì ń bẹ àwọn obìnrin ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa lára àwọn ẹgbẹ́ wa míì ìyálé ò ní jẹ́ orí tó bá ti ń lọ ọ̀dọ̀ ìyàwó ni yóò máa gbọ̀n kí ló dé òtútù mú ara òun ìyá òdúró tì níjọ́ kìíní òdúró tì níjọ́ kejì níjọ́ kẹtọ́ lára òun ti yá ó pé òun lòún tún kàn lò nígbà tó òun tún kàn yín ni ó ti lọ fi rọ́ọ̀bù ra oríṣiríṣi àti tó tẹ̀ ń bá fi rọ́ọ̀bù ra ara yìí yóò máa làágùn yóò máa làágùn yàá lomi ò máa dá kí ló dé orí ní tiẹ̀ ń fọ̀ òun lónìí ó ti máa ò tó sòtì ó tún dàlá orí wo lọ́wọ́ ẹ ẹsẹ̀ ní tún rò ẹ bá ń fà á ẹ bá ń rọ́ọ̀bù fà dáadáa kẹtì lọ ẹ bá ń fà dáadáa ẹsẹ̀ ò tó sòtì nígbà tí ó tún fi dijọ́ kẹta ọrún títí kan ò tún lọ ọ̀dọ̀ ẹ̀yìn o tó bá tún di nígbà ọrún tó kàn ló wá tún ní inú rùn wọn pé ó miss magida lo síbi méjì ń bẹ ọlọ́run fọ́ lálàáfíà ń lọ bẹ̀ ọ́ ni wọ́n dá lóhùn ó fẹ́ sọ tọ́lọ̀ ṣe lẹ́tọ̀ọ́ ó fẹ́ sọ dé ìwọ̀nù etí àwọn obìnrin inú wọn fi ní ọkùnrin tí ò bá ní làákàyè tí làákàyè rẹ̀ ò mú kó mọ̀ wulẹ̀ lóbìn méjì kó yá alẹ́ ọ̀kan o torí ète ń bẹ lọ́wọ́ àwọn obìnrin o téèyàn ò bá sọ́ra èèyàn ó bá ìyàwó kan jà látara ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu èkejì rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ o lè dé yàrá rẹ̀ ká gbogbo etí ìṣòkòtò yín sí àdọ̀tí báyìí ń gbọ́lẹ̀ ti mú ṣòkòtò yín náà òun náà ni ó sọ ṣẹ́kẹ̀ yàrá ọmọ ah! ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé yóò àfún ọ nìkan tó ti fọ̀ ó máa má fọ́ ni o ṣé ìwà tó la prógrámù lánàá tó jẹ́ pé inú ẹ̀rọ fọ̀ tó jọ àsìkò òjò láwà ipò lẹ́rẹ̀ ò ṣe níta ṣé ti aṣọ èèyàn wàá máa wò pé hùmù yẹn kì í báyàn fọṣọ dáadáa kò máa ṣọ́ fọ̀ eléyìí ló mọ aṣọ fọ̀ ẹ́ epo sì á yí yín lẹ́wù báyìí bó lẹ ti ń bọ̀ kébẹ̀ lẹ ti ń jẹun ẹ yọ a máa fún ọ ló ń jẹun tó o bá gbọ́n gbogbo bí ṣe ń ṣe lèyàn wàá gbà pẹ̀lú ẹ̀ ká o káre ní tí mo fi fẹ́ràn rẹ náà nù ìwọ yàtọ̀ ah, ah. ìwọ mọ o yá yìí o mọ o mo fẹ́ràn rẹ ní tí mo fi o ah, rí o rí rí ní tiẹ̀ yẹn pé o dọ̀tí tó bá ti kú lọ́dọ̀ rẹ̀ ó yà á lọ dọ̀tí bíu náà tóun náà bá tún wí tiẹ̀ ó tún pọ́n lé sáwọn méjèèjì òkú sí mbẹ́ ńgbà tó ń sọ àwọn méjèèjì ó àmọ̀ ṣe jàgínní jàgínní ọkọ mi èmi ló fẹ́ràn jù jàgínní jàgínní èmi lọkọ mi láìkì jù ṣùgbọ́n obìnrin mi burú sáwọn pé àwọn sísítà wa àwọn ò burú àwọn lé ń tiwọn ni ṣùgbọ́n obìnrin mi burú yóò ṣoògùn àwọn yẹn burú ṣùgbọ́n àwọn tí ó lé àwọn ò ní ṣoògùn ṣùgbọ́n ìwà wọn á rí inú wa wọn. bí kéèyàn máa jẹ oúnjẹ míì kó fìpá gbá dànù wájú èèyàn èèyàn ò ní nà nítorí ẹ̀ kí ló dé tó ìdánù kẹ ń ti oúnjẹ tẹ̀ ń jẹ oúnjẹ tiẹ̀ ń kọ́ mọ́ gbé wa gbé tiẹ̀ wá ó gbé ti bí inú ó gbé ó máa jẹ tó ti dànù pé oúnjẹ tó dànù yìí haramu nínú ṣẹ̀ríà ìsìláàmù ó wà o ọgbọ́n téèyàn ó dànù pé owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn Yorùbá fi ní sùúrù làá fi sọkọ obe torí náà torí wọ́n fẹ́ sọ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ wọ́n fẹ́ sọ di kíni wọ́n fẹ́ sọ dé ìwọ̀ fún ọ àbí kó o dọ́gbọ́n ẹni tí ò bá sì lè dọ́gbọ́n ò ní níyàwó kẹ́nìkan rò pé ìdùnnú lòun ò mọ kàn lọ́dọ̀ ìyàwó òun lójoojúmọ́ ó kù tanra rẹ̀ jẹun kí ni mo wí ó kù tanra ẹ̀ jẹ irú àwọn èèyàn yẹn là ń pè lókù rorò obìnrin ò lè gbélé rẹ̀ kọjá ọdún kan tí èlé lọ ó ti fẹ́ yàwó bíi méje lélẹ̀ bá tún dé ìwà rẹ̀ ò dáa pétọ̀ bá dé ìwà rẹ̀ ò dáa ó wáá fẹ́ ọlọ́mọ mẹ́ta ó kọ́ ọmọdé àwọn ọmọ rẹ̀ wọ́n á ń jábẹ̀ sáyà wọ́n ń jábẹ̀ sórí tébù ń pálọ̀ ní ah ewu ní gbogbo pálọ̀ tẹ́ dàrú yìí ó tún fi ìpa ó tún búùtù ẹ̀ ó tún fi ọmọge tí ò tí ì lọ́kọ rí ọmọge tí ò tí ì lọ́kọ rí pé wọ́n ti fẹ́ jáde ni ó tún fà lọ́wọ́ àfẹ́ ìjà wọlé ah, eléyìí ó mọ̀ pàrùn ó dé lálẹ́ àfà ìjà wọlé ọjọ́ wíkẹ́ndì tá àbá lóhùn sinmi ó tún ti ti ilẹ̀kùn kóòrè àbá ó tún ti ń bá àbá ṣe ká ah! eléyìí ó mọ gbẹ̀mí òun báyìí ó tún gbà àfi kéèyàn ó ṣe sùúrù kéèyàn ó sì ní agbárí agbárí táwọn yìí kìí ṣe rọ́ o kéèyàn ó ní làákàyè ó lè yẹn fi lè lo ìgbésí ayé tànàbí sì ṣe lónà títí tànàbí fi jáde láyé ọlọ́run ọba àlekè ọlá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ torí náà ń tọ́lọ́ ká má ṣe léèwọ̀ eléyìí náà tún ṣẹlẹ̀ arínú àwọn sàábẹ́ tó ní ìrẹ́ ànábì àwọn ṣé káwọn ó kúkú káwọn ó tẹ ara àwọn lọ́dàá ó wà náà sàábẹ́ wọ́n béèrè àlọ́ ànábì pé ṣé káwọn ó tẹ ara àwọn lọ́dàá káwọn wulẹ̀ mọ́ wulẹ̀ súnmọ́bìnrin mọ́ láyé ànábì ni ó láàárọ̀ bá ní yàfìlì Islam tabatulu kò sáàyè fún ẹ má tẹ̀ra yín lọ́dàá. obìnrin ẹ̀tọ́ lọ́lọ́run ṣe fún yín ẹ má sọ dé ìwọ̀ fúnra yín látàtàdù tọ́lọ̀ wá ń sọ wípé ẹ má kọjá àlà àwọn obìnrin ọlọ́run lẹ́tọ̀ọ́ ni fún yín ẹ súnmọ́ wọn ṣùgbọ́n ẹ má kọjá àlà obìn olóbìn ẹ má súnmọ́ òun obìn olóbìn méjì ni wọ́n ẹni tó ti lọ́kọ tí ń bẹ̀ ń lé ọkọ obìn olóbìn ni má súnmọ́ ọ ẹni tí ò tí ì lọ́kọ tí ń bẹ ńlé bàbá ẹ̀ kéésòbìn rẹ mọ̀sùnmọ́ ṣùgbọ́n ìtọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ lèyí tó ní yìgì lérí ẹ̀ o lè súnmọ́ lọ́sàn-án gbogbo tí ń sọ nínú kọ́là ṣe ìsọkúsọ ni ẹ̀ẹ́n mọ̀sùnmọ́ ìyàwó yín nígbà tí ìràwọ̀ bá yọ lókè àbí wò ni ẹ̀yin tẹ́ ká kọ́là ṣe ò dáadáa jọ ńgbà tá à ń gba kọ́là ṣé ò lè ké èmi sàmọ́ ṣe mọ̀ ni pé ẹ má fọjọ níjọba yìí ẹ má wẹ ọṣẹ níjọba yìí ẹ má ah, níbo ni wọ́n ti rí gbogbo anyway ṣe mọ̀ pé tí àwọn náà ti sọ pé kọ́là ṣéwù kò sọ pé kọ́là láwù kò sì sọ pé kọ́là rọ̀ṣù ó ní àgbàlagbà kan sọ̀rọ̀ kò sọ pọ́lọ̀ ń sọ kò sọ pánàbí sọ wa kullun yukhadhu min qawlihi wa yutrak gbogbo èèyàn la lè mú lónú ọ̀rọ̀ rẹ̀ a sì lè dàálù ìlà sọ ìdè àdàlùkọ́ àyàfà nàbì sallallahu alayhi wa sallam ó nìkan láà lè àbá kan pòwe mo wọnú kẹsẹ̀ tó ní sàkọ̀tún sàkòsì lẹ́yìn sàkọ̀tún àti sàkòsì sàkúsà ló kù lẹ́yìn tí èèyàn bá ti sànù kìtáàbù tó sànù súnà sàkúsà ló kù látara bẹ́ẹ̀ èèyàn lè súnmọ́ bí èèyàn lọ́sàn-án gangan bó bá ká ilà tán o lè súnmọ́ ìyàwó rẹ bó bá ká rasari tán o lè súnmọ́ ìyàwó rẹ kódà láàrin mọ́gíríbì sí ṣáì kèé ṣe wọ̀ bẹ́ẹ̀ yẹn sì kí ṣáì tán o lè súnmọ́ bó bá jẹ sàárì tán o lè súnmọ́ ìyàwó rẹ kó o tó jẹ sàárì o lè súnmọ́ ìyàwó rẹ sáàmù súnmọ́ nígbà tálífàjàrí ti yọ tán kódà o tí ì rí jẹ́nẹ́bà wẹ̀ tálífàjàrí fi yọ àwẹ̀ rẹ já lọ bí iṣẹ́ láago méje àbọ̀ o ti jí sísì ti wẹ̀ tán tó lọ lé ọkàn lọ bí ọmọ rádaràda kan wọ ní ibi rẹ bá dìde tó rẹ wọlé kúlù kíni o kúlù pressure kò fi fà á wálẹ̀ ó rí i pé yóò rẹ̀ ọ́ tún lọ wẹ̀ gbàtúrú mú bẹ́lẹ̀ wẹ̀ ń bẹ̀ tún máa lọ. ìlànà bìbí ní obìnrin kankan ò gbọ́dọ̀ gba àwẹ̀ àdágbà láì gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ omi èé gba àwẹ̀ tàtàwá àfi kó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ èèwọ̀ ni torí akọ́lé lọ bí iṣẹ́ kí wọ́n rò pé ó gba àwẹ̀ kó ti rí ọmọ kan bóyá fíìmù kan lọ́fíìsì wọn ló sábọ̀ lé pàápàá yàní ń gbà àwẹ̀ àwẹ̀ wónú kò láwẹ̀ kankan tààrangúnṣẹ́ ò láwẹ̀ àfi Ramadan àwẹ̀ Ramadan kan lọ́rọ̀ yàn fún wọ àtọkọ rẹ ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ. látara bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ má ṣe tó ń ṣe lẹ́tọ̀ fún yín ẹ má ṣe léèwọ̀ ẹ sì má kọjá níbi tó ń ní ẹ̀tọ́ ẹ má jàjẹ́ jù. ẹ mọ́ máa mú jù tí kò wá wú téèyàn wá jókòó tí ó máa wò rọ ẹ má ṣe naam yàgbé ká nà àdàdúró ń bẹ̀ àsìkò látara a nínú àyà yìí pé àwọn tọ́lọ̀ ń ẹ̀tọ́ ni fún wa ká sì mọ́ kọjá ń bẹ pẹ̀lú àwọn ìtumọ̀ oríṣiríṣi tó kó sínú ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run níjó bàjẹ́ dáadáa wa اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أدنا وسددنا والسلام عليكم ورحمة الله وبركاته